wákàtí wákàtí wákàtí wákàtí means period of time wákàtí means period of time ó sùn fún wákàtí díẹ̀ ó sùn fún wákàtí díẹ̀